ìyá ló dirun tírun ẹ yọké ọmọ ẹ rí ló bá dé mami mi mami mi èmi náà láìkì irun tẹ dìé o sọ pé nínú islam wọn jọ wà ìyá àtọmọ mansana fìlì islam nù ok wọn wà nínú islam ìyá wa lọ gbé irun oníke ó gbé wálé ọmọ ẹ náà wá ní mami mi irun tẹ ẹ ṣe ìwé lèmi náà fẹ́ ṣe o ó ti fi lọ́mọ lọ́wọ́ nù so mọ́nsánà fìlì ìsìláàmù súnà tàṣẹ yìí à ẹ bá lọ ta súnà burúkú kan jí nínú ìsìláàmù bí irú àpẹẹrẹ tí mo mú wá yẹn àti àwọn àpẹẹrẹ míì bàbá kan kú àwa sọ fún àwọn ẹ pé ẹ mọ ẹ mọ gbọ́dọ̀ ṣe ayẹyẹ òkú à wọn ní kí ni bàbá àwọn gan ìmọ̀ lòdì òkú kódà tẹ́ ẹ bá rí aṣọ tó dánú aṣọ bàbá àwọn aṣọ olókùú ni kí ló fi lọ́mọ lọ́wọ́ òun ó ti fi òkú ṣíṣe lọ́mọ lọ́wọ́ nù bàbá ó jìyà òkú ṣíṣe wájú ọlọ́run àwọn ọmọ rẹ̀ tí wọ́n rí tí wọ́n wò kọ́ṣe lórí rẹ̀ olóta òkú ṣíṣe jí nínú ẹbí tiẹ̀ nù irú ìjìyà tí bá ń bẹ fún àwọn ẹbí ẹ̀ tó wò kọ́ṣe hùn ọlọ́run tó wá kọ́pì ẹ̀ yọ wá pèsè ẹ̀ sínú àkáǹtì bàbá tó jẹ́ bàbá àgbà tó dáálẹ̀ Um, uh, kutiba alehi mislu wiziri mọ̀nà amìlàbíyà wọ́n kọ́ lé lórí irú ẹ̀ṣẹ̀ ẹni tó bá tún ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n kọ́ fún un wàlá yankusu min awzari ṣe ìhùn nǹkan kan wà ní dínkù nínú ìjìyàṣẹ́ wọn o ìwọ tó tẹ̀lé èèyàn lórí dáadáa àbí orí àìdáa irú ládàá tó gbà ni ọ̀gá rẹ̀ náà gbà lórí rẹ̀ ẹ̀ṣẹ̀ ni ení àdìsí mi ìtúrẹ́ o àdìsí tí mo kà tán yẹn muslim ló gbà wá àdìsí mi wà o àní abi huraira láti ọ̀dọ̀ baba huraira radiyallahu anhu kọ́yí Allah yọ́nú sí i anna rasulallah sallallahu alayhi wa sallam dágúdájú ògìṣẹ́ ọlọ́wọ́ sẹ́dáàdì sí eléyìí ó mọ̀ mọ́ sẹ́ńtà lórí àwọn duat àwọn tí ń pè èèyàn sínú ẹ̀sìn. ọkàn wọn náà o wọn náà ń pèyàn sí nǹkan kankan àbọ̀ pèyàn sí nǹkan kankan ń pèyàn sí pé mọ́ńdà lọ síbi ìmọ̀nà kàánà láhùmínàlẹ́ àjìrì na ujúri mọ́ńtàbí àhù irú tí ó máa wà fún nínú ẹ̀san onírú ẹ̀san tí ń bẹ fún irú ẹ̀san tí ó máa bẹ fún àwọn ẹni yẹn wọ́n á kọ́pì ẹ̀ wọ́n á pẹ́sìtì ẹ̀ sínú kíni àkáǹtì àáfà àwọn tó pè wọ́n lọ síbi ìmọ̀nà láyé nkúsu láyé nkúsu dhalika mini ujúri mṣe à pé ọlọ́wọ́n bó kọ́pì ládàá ẹ̀yìn ọmọlẹ́yìn lórí ọ̀nà mọ̀ sínú àkáǹtì àáfà yín kò dín nǹkan kùnú ládàá ti yín o ọlọ́run ní sàbòsí yín o ládá tó sàdéhùn rẹ̀ lórí iṣẹ́ náà ẹ gbà o só ti yé àmọ́ ọlọ́run tó wá paste ẹ̀ sínú àkáǹtì àfáàyín tó pè ń lọ síbi ìmọ̀nà nídàkejì wà máa ń dá àyílà dọ̀là latin ẹ̀ ń bá tó wá pe ayé lọ síbi ìṣìnà kánà àlẹ́ yìí mìnàlẹ́ ìfmi ohun tí ó máa wà lọ́rùn rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ mithilu àfààmì mọ̀ntẹ̀bí ahù irú àwọn ẹ̀ṣẹ̀ àwọn tó bá tẹ̀lé ni ó wà lọ́rùn tiẹ̀ náà láàyè nkùsù dhalika min àfààmì min àfààmì himṣe à pa wàá kọ́pí ẹ̀ṣẹ̀ ẹni tó o sì lọ́nà sínú àkáǹtì tiẹ̀ kò dín nǹkan kan kù nínú ìyàtọ̀ ọmọlẹ́yìn rẹ̀ gan jẹ́ kò dín yà wọn kú o a kàn ni o sótìyé. So not delete mm, copy and paste not delete part and paste part no kéde pé apá apá kan rẹ fún wọ tó tẹ̀lé èèyàn rárá o rárá o rárá o odidi ìyàtọ̀ jẹ wọn á copy ẹ wọn á paste ẹ sínú àkáǹtì ẹ̀ńtókòbọ̀ láfi ní kí wà bíbọ̀ máa dá mà lọ gbórí ẹ̀ sáá lọ gbórí ẹ̀ sáá ìmọ̀ ṣi ayé lọ́nà tó ń ṣayé lọ́nà yìí oríire ò gbà á oríire ò gbà á o tí bàbá mú ọ gan ó rí i pé ara rẹ̀ gbà á ibà o ò tí ì wọná o ò tí ì wọná o àwọn tó kó sínà yìí wọ́n ti pọ̀jù o kódà kó gá sí pé nìkan ló sì lọ́nà oríire ò gbà á bíbù oríire ò gbà á àtiwọ̀n Jamiu tó yanu tó sọ pé ẹ̀tọ́ lajá káyé máa jẹ ajá ìwọ àti àwọn ẹbí rẹ lẹ́jọ́ máa jẹ ajá ìwọ àtàwọn ẹbí rẹ ẹ jẹ tí ó yò ẹ jẹ láàárọ̀ ẹ jẹ lálẹ́ ẹ jẹ fi jẹ sàárì ẹ tó fi sínú ẹ tó fi sọdún ọdún léyà ní bọ̀ yìí lọ ra ajá Amẹ́ríkà ajá àdìgbòlugi ó ní kó ra o tọ́rọ́ lọ́hùn ò sọ́ọ̀mì kankan yí pé ká má fi ajá pa ẹdún léyà o àbó ti rí ayé àkùránì tó ní ẹ gbọ́dọ̀ fi ajá ṣe ọdún léyà tó ti rí ẹ̀hẹ́n nígbà tó ò rí ayá pé ká má jẹ ajá ẹ̀hẹ́n àwa náà gbà pé kò sí ayá ká má jẹ ajá àtúnwá gbà pé kò sí àyà tó ní ká má fi ọdún ká má fi ajá ṣe kí ni ọdún léyà according to your principle and philosophy èmi ó pa àgbò torí pé nínú súnà nínú àdíìsì lèmi ti rí àgbò bánẹ́bì máa ń pa àgbò ìwọ ò sì ní súnà ló ń tiẹ̀ ìwọ àti ọ̀gá rẹ àbíbù tẹ́ ẹ̀ bá pa ajá ní ọdún léyà yìí láhìlá ìlàlá muhammadu rasulillah ah èyí tí mo kóòtù tí màá gbé yín lọ àbí kee ẹ pa ajá ni o va teba ẹ bá pa ajá tẹ́ ẹ bá pa ajá ń wà sọ fún ayé pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. habibu ọmọ adama àti jamiu alájà ajá ni wọ́n pa lọ́jọ́ ọdún o ẹ̀yin tẹ́ ẹ máa jẹ ajá ẹ tètè lọ bá wọn. kẹ́ ẹ lọ́ọ́ rẹ̀ jẹ ajá o ọlọ́run ṣàánú wa o mọ̀jà jẹ́ olùpèpè sínú òṣìnà o habibu ni jamiu ni à ń bẹ́ lọ́n fún yín kọ́lọ́hún kó tún yín ṣe àti àwọn irú yín míì kọ́lọ̀ kó tún yín ṣe eh, kọ́lọ̀ ṣe àrò aburú ròyìn o a sì fi ń ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín láàfin rìn ni o màmá wa rí wa tá à ń sunkún báyìí màmá ni àà ọ̀rọ̀ Jamiu ó ti wá kó wọn sínú ẹkún àbọ̀rọ̀ àbíbò ti wá kó wọn sínú ẹkún ó ti à ń sunkún ó ti ń wu báyìí o ìdí tá a fi sunkún nù ó ti kọjá ẹkún ẹ̀rín láàfin yínrín kẹwàá sẹ̀rín ti yẹ̀yẹ́ àfi ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ yín kọjá ẹkún ni ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ káwọ́ lérí kẹ́ ẹ máa wú pé ẹ ti hanra yín léèmọ̀ wájú ọlọ́run ani abdullahi bónú abi mulaika látọ̀dọ̀ abdullahi ọmọ bàbá mulaika ó sọ pé tùwúfìyàtì ibùnà tún lè Uthmana ọmọbìnrin kan nínú ọmọbìnrin usman ọmọ afaan ó kú bí maka ó kú sí maka fàjínà a sì lọ lè nà ṣìhádà ha ká lè lọ wà níbi ìsìnkú rẹ̀ kọ́ọ̀là abdullahi sọ pé fàhádọ́rà ha ibùnú umar abdullahi ibùnú umar òun náà wá síbi ètò ìsìnkú náà abdullahi ibùnú umar òun náà wá síbi ètò ìsìnkú náà wàá bùnú abbas abdullahi ibùnú abbas òun náà wá kọ́ọ̀là abdullahi sọ pé ìyẹn abdullahi bónú àbí mùláìkà ó ní wáyé ní làjà àlìsùn bainahuma àárín àwọn méjèèjì lèmi jókòó sí kọ́ọ̀là ó sọ pé bí mo sì jókòó rè o jàlásù láàdí yìí mọ́ ẹni àkọ́kọ́ náà méjèèjì tó kọ́kọ́ dé mo jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún mọ̀já àkàr ẹnì kejì náà dé fàjálásá fàjálásá ìlàjà ń bì òun bá jókòó sẹ́gbẹ̀ẹ́ tèmi ó túmọ̀ sí wípé sàbí kankan kan dé tábìyìn ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sàbẹ̀mí tún dé sotiye kò lè dìde kúrò níbi tó dókòó sí ó dókòó sí ibi tí àyè sẹ́kù sí ni Abdullahi bunu àbí mùlẹ́kà fi bọ́ sí àárín àwọn méjèèjì ok fakọ́lá Abdullahi bunu Umar Abdullahi bunu Umar wá sọ lè amúri bunu Usman ó wá sọ fún amúru ọmọ Usmanu wá wá mu wájú ihu nígbà tí ń sọ̀rọ̀ náà ó dojúkọ ni o face to face ló sọ o kí lọ̀rọ̀ náà ó ní alatẹ́nìhà anilibuka wana ṣé ó ní kọ̀ fáwọn èèyàn tí ń sunkún ni ẹ́ ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń sunkún tí ń pariwo tí wọ́n ń wu ṣé ó ní kọ̀ fún wọn ni ògìsí ọlọ́run dájúdájú ògìsí ọlọ́run mà sọ pé ìnàlímẹ̀ dájúdájú òkú láyò azabu wọ́n jẹ́ ń yà bíbùkáì ahàlì alẹ́ yìí nípasẹ̀ ẹkún táwọn aráalé rẹ̀ tí wọ́n sunlé lórí nípasẹ̀ ẹkún táwọn aráalé rẹ̀ tí wọ́n sunlé lórí lọ́jọ́ ọkú rẹ̀ Bukhari gbà wá Muslim gbà wá wà ẹgbà wa tí mo kà yìí ẹgbà wa ti Muslim ni ok àwọn afáà ní kí ló lè fa kí wọ́n tún di òkú ń yà nítorí aráalé rẹ̀ tí ń sunkún wọ́n ní òkú tó kú ló sábàbí ẹkún un lọ́nà wo wọ́n lọ́wọ́ ti mọ̀ pé bí ẹkún bí ẹkún ní ìṣègbére kí nìkan bí ẹkún bí ẹkún ni máa ń ṣe àwọn ìran Yorùbá bí ẹkún bí ẹkún ó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ pé bí ẹkún bí ẹkún ní ìṣègbére bí ẹkún bí ẹkún ní ìṣe Yorùbá Haúsá nìkan ni máa sọ pé ìsọ̀rọ̀ aláàánú ọba ti kú ó ti kú nù. kódà bó kú lójú ọ̀nà wọn àgbẹ̀ ọdẹ́lé wọn kàn wá ìtẹ́ wọn ó sìn ọ́ sí wọn bá dàgbò tí lọ nu wọn jẹ wọn mú fúrú fúrádé nùnù wọn mú bíyẹn bá kú lọ́dọ̀ Yorùbá á kàjọ bíi ẹni títí ẹ ti bàjẹ́ tán ráúráú ni bí ẹni tọ́lọ́hún òṣèré kankan fún ni ọ̀gbọ́n tí sọ pé ẹ̀sìn yóò bí a máa káwọ́ lérí yóò máa jẹun rẹ̀ mọ́lẹ̀ yóò máa fún rẹ̀ lépè tó ń ti bàjẹ́ o yóò máa sunkún arò òkú tó kú ọmọ pé ìyàwó òun ẹlẹ́kùn ni ẹlẹ́kùn onígbe ni ọmọ pé àwọn ẹbí òun ẹlẹ́kùn onígbe ni ọjọ́ wo ló pẹ́ bí ẹ̀dùn kò tó sọ ẹ wá o ọlọ́run ní kó bá yín o tí n bá kú ò láyé mi ò sàn kúrò láyé o àsìkò tọ́lọ̀ nǹkan kú mi mọ́ ni mo kú o omi lè dá o lè jáde lójú yín ni o ẹ gbọ́dọ̀ kígbe o ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú o wo ìyá tèmi ò tí ì kú ní 1980 tí mo ti pè wọ́n jókòó nígbà táwọn ń sufi tí wọ́n dájọ́ kú mi síwájú tí wọ́n ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kán sá lọ múra pé kán lọ ra aṣọ ọ̀sìnkú mi kán lọ rà á lẹ̀ tí wọ́n jákàrà mo á sọ fún yàrá mi pé ó ṣeé ṣe kọ́rọ̀ wọn yẹn kó ṣe kò ń gẹ́ ntọ́ lọ ń kọ ìmọ̀ ó ṣeé ṣe kó ṣe kò ń gẹ́ rẹ̀ mi ò mà ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ nineteen nineteen eighty eight ni o nineteen eighty eight kó o lè mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ nípa sufi ilẹ̀ títà sí ilẹ̀ títà sí ìyá mi bẹ láyé ńgbà náà wọ́n sì wá bá àwọn méjì àwọn méjì tó wá bá òun ọ̀kan ti kú ẹnì kejì kò yẹ kú kò kò rùn tẹ ẹ bá rí tí bá ń bọ lọ́kàn báyìí wèrè lẹ́ẹ̀pẹ́ ntí sufi sọ́dà nù kí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni wípé mo wá sọ fún yàrá mi pé ẹ dákun torí ọlọ́run ẹ má ẹ má ẹ má wù o ẹ má pariwo o ẹ lè máa sunkún àánú kó mi máa jáde lójú yín omi àánú nìyẹn àmọ́ hó tèmi wá bá mi o ọmọ mi wọ́n ti wá kú o ẹ má jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ o ah, wọ́n ní kí ló dé ah, mo ní ànábì sọ pé wọ́n jẹ òkú ń yà nítorí ikú àwọn aráalé rẹ̀ lórí rẹ̀ tí n bá ti aṣàsọ́lẹ̀ fún yín tẹ́ ẹ̀ bá wá gbọ́ anabari ìhòòhùn ànábì náà sọ kó tó kú pé èmi ti yọwọ́ yọsẹ̀ kú òun ẹni tó bá ń pariwo tí n bá kú tán o òun ló ń lọ́ràn tí ń dá o kọ̀ọ̀kan mi mọ́ o mo ti sọ fún yín o ntí Abdullahi bunu umaru tó ní kí ẹni ń sọ fún ẹni tí ń sunkún nù so ti rí wípé èèyàn máa bá ẹlẹ́ṣẹ̀ ru ẹ̀ṣẹ̀ rẹ̀ nípasẹ̀ pé tóun náà bá ràn lọ́wọ́ lórí aburú finally finally for today nínú àdìsí Abu Huraira ògìṣẹ́ ọlọ́run sọ pé ìdá mẹ́tàlì ìsànù tọmọnìyàn bá ti kú nǹkan tán á ní mọ́lùwú iṣẹ́ tí ó ṣe tí ẹ gbà ládàá ó ti dópin ilamin salasatin àfi mẹ́ta ni ò dópin ilamin sọ́dakọ́ ti ń jáàríyà àyàfi sàrà tí àǹfààní rẹ̀ tó ń tẹ̀ wájú tó ń tẹ̀ wájú tó ń tẹ̀ wájú lẹ́yìn ikú rẹ̀ wá nígbà tẹ́ ẹ pa màálù bàbá yín tẹ́ ẹ rọmọlá ṣé ojoojúmọ́ lẹ́ ń pa màálù lọ lẹ́ ń rọmọlá sí i ṣé bẹ́ẹ̀ ni kọ̀tẹ́wájú ẹ mú déètì fún ni ẹ mú déètì fún màálù ni agbára yín ọ̀ka kẹ́ ẹ máa ṣe lójoojúmọ́ mọ́ ìyẹn sì sọdá kọ́tún jáde yànnú ṣùgbọ́n ẹni tó gbẹ́ tó ṣe bọ́ọ̀hù lórúkọ aláìsí ojoojúmọ́ lomi ọmọ ṣe kíni lomi ọmọ sun àwọn èèyàn sì máa pọ́n ní kíni lójoojúmọ́ àádá sọ́dàkọ̀tún jàríyà tó o bá mọ ti ń jẹ́ jàríyà ọ̀sán gbọ́ fíjànà tí adínítẹ́jírí adínítẹ́jírí mintati ha àníhàrù nínú àwọn ọgbà àlìjẹ́nà adínì tó ga sí wípé tẹ́jírí tẹ́jírí mintati àníhàrù táwọn odò ó máa sàn lọ wọ́n máa sàn lọ odò tí ò ní dá odò wàrà odò oyin odò omi odò ọtí tí èèpáyàn. E so ìtumọ̀ járíyà nìyẹn ìwé àfa wa ń sọ pé ànábì ní àṣẹ sàrà tí ò wá yan tí ò yan oúnjẹ kújẹ ní ọ èsì ìwọ náà so sọdọkọtun járíyà ìtòkù bá ṣe tàbí wọ́n ṣe lóko rẹ̀ tí wọ́n ń lu àǹfààní ẹ̀ lọ́lẹ́yìn ikú rẹ̀ kò dáwọ́ dúró o yóò mọ̀ bá o ọkọ̀ mọ́ṣáláṣí wọ́n ń kírun bẹ̀ yóò mọ̀ bá lẹ́yìn ikú rẹ̀ o àwọn ẹ̀lì míìn yóò ń tàfà òbí yìí tàbí mọ̀ kan tó o mọ̀ táyé ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ọlọ́kadà ni ọ́ ọwọ́ akọ ọmọ ìyá ẹ lọ́kadà kó lè bá a mọ̀ rí jẹ mú jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni òkú làyé tán ọmọ ìyá rẹ̀ wọ́n á ṣiṣẹ́ ọ̀kadà wọ́n sà ń gùn ní ọ̀nà àlàálì gbogbo kọ́ tí bá ti ń gùn ọ̀kadà báwọn wọ́n kọ́ládà fún ọ. ẹnlímìn ìmọ̀ gígùn ọ̀kadà ìmọ̀ ni kéwú ìmọ̀ ni sọtiyẹ kápẹ́ńtírì ìmọ̀ ni bàọ́lọ́jì ìmọ̀ kan ni ẹ ìmọ̀ ká mọ gùn lábẹ́rẹ́ oyin ìmọ̀ náà ni ìmọ̀ ká ṣe àgbo táwọn èèyàn mọ̀ mu ìmọ̀ kan náà ni ọwọ́ á lé ẹnìkan lọ́wọ́ ó fi lé ẹnìkan lọ́wọ́ ẹ̀lẹ́mìn anabi mu wa ọmu wa nakira lè ana nakira tufi dùlẹ̀ òmùm tó bá ti mọ́rọ̀ wa nakira báyìí gbogbo nǹkan lọ́kàn kí wàá fà á má lè rò pé wọ́n tó kí ó nìkan lànà bá wí no kì í ṣe wọ́n nìkan gbogbo ẹ̀ ń bá ti nímọ̀ rẹ̀ tí ń ṣàǹfààní fáwọn èèyàn yálà ó jẹ́ mẹ́sìn ni àbí kì í ṣe mẹ́sìn yóò ń tafa òbí yìí táwọn èèyàn wá ń ṣàǹfààní lẹ́yìn ikú rẹ̀ pẹ̀lú ìmọ̀ náà bí ìgbà tó ń lo ìmọ̀ lọ náà ni wọ́n tún máa kọ́ fún ọ lọ ni níparí àwòwáládì ń sọ ọ̀lẹ̀ yẹ́dẹ̀wòlá tàbí ọmọ rere tí ń bẹ lọ́hùn fún òkú rẹ̀ manhuwa alwalad asọ́ọ̀lì tá lọ́mọ rere ọmọ rere ni ọmọ náà tó kù fi sílé ayé lórí Islam tọmọ yẹn ò di ontìjàníyà tí ò di amadiya tí ò di kọdiriya tí ò di nasaraniya tí ò di court member tó dúró sórí Islam tó dúró sórí sunna àdá wàládùn sọọlì tó bá ti yàtọ̀ sí yùn wàládùn gẹrù sọọlì ló ń tọ̀hún kì í sọmọ rẹ̀ mọ́nu ọmọ rẹ̀ tí wàá ń ṣàdúrà fún òkú rẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ náà lọ́mọ ẹ̀ àbọ̀ ọmọ bẹ́ẹ̀ ni ara rẹ àtara ìyàwó rẹ lọ́mọ ti jáde so ntọ́mọ rẹ bá ń ṣe látara pé wọ́n ló fi síbẹ̀ ntọ́mọ rẹ bá ń ṣe fún ọ ládùúà yóò mọ̀ bọ́ nínú sàárè ni so èyí ni bí súnà ṣe jẹ́ ká mọ̀ ntọ́ da àwọn àyà abala àkọ́kọ́ àti abala kejì papọ̀ wípé ahamiya sábàb ahamiya sábàb pàtàkì sábàbí jóni sábàbí dáadáa mọ́ jóni sábàbí burúkú. láti Malaysia. ok. mo ní nípa ẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin tó máa ń di irun kùkú àbí tó máa ń di irun most of the eh, time irun táwọn obìnrin wá ń di Nàìjíríà gbogbo ẹ̀ ni ó máa ń sábà kójọ kí ni a wá ṣe pẹ̀lú yẹn àbí kí ni kí ni kí ni sáìdì tí Islam pọ̀ sí mọ́tò bíi style rọ especially wo sírúnlẹ̀ wo jẹ́gọ̀ bẹ́ẹ̀ the style tó ń ṣe most of the style tó ń ṣe tó ń wo àwọn ọkùnrin jù wọ́n máa ń kó jọ. wa aleykum salaam wa rahmatulahi ẹ ṣeun ìbéèrè wọn ni pé ibo ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin nàìjíríà ibo lẹ fẹ́ gbọ́rọ̀ yín gbà báyìí o pàápàá jùlọ ẹ̀yin yorùbá tó ga sí pé irun tó pọ̀ jù tẹ́ ẹ máa ń ṣe irun oníke ni irun tí ó yọ ike sí ìpàkọ́ tí ó yọ ike sí orí yín èsì rèé o ẹ ń bá fẹ́ ṣe islam yóò jupá jùsẹ̀ sílẹ̀ fún ìtẹ̀lé àṣẹ ọlọ́run ni tí wọ́n bá máa dán wèrè kan wò nínú ìran wọn kò ní gbé wèrè yẹn wọnú Islam tí wọ́n bá máa dán ìranù kan wò náà ẹ yóò gbé wèrè yẹn lẹ̀ síta kò ní gbé wọnú agbo Islam tí wọ́n bá máa dán aburú kan wò nínú ìran wọn nígbà ó ti di mùsùlùmí yẹn òfin ti dè é pé ànábì ni yóò wò kọ́ ṣe ànábì ni ó máa tẹ̀lé àṣẹ rẹ̀ kò ní sọ pé nítorí pé òǹjọ́mọ Yorùbá ẹ àṣà Yorùbá lélẹ́yìí ẹ má fi ọ̀kan pàkan rẹ́ àṣà Yorùbá kò sí tí àtọ́ sọ̀kalẹ̀ tó kọ̀ǹfàmù ẹ àwọn tí wọ́n ṣáájú nílẹ̀ Yorùbá àwọn Ọ̀rúnmìlà ni àwọn Ọ̀rúnmìlà ni ẹ àwọn Ògúnlákáayé àwọn Ṣàngó àwọn Ọya ẹ̀ tẹ́ ń pè lọ́sìmọ́lẹ̀ ẹ̀ Ògúnlákayé ọ̀sìmọ́lẹ̀ àwọn tí sáwọn tó fẹ́ sọ di ànẹ́bì nìyẹn ẹ̀ ń bá ti jẹ́ mùsùlùmí yóò gbàgbé ọ̀run yóò gbàgbé Ọ̀rúnmìlà yóò gbàgbé Ṣàngó yóò gbàgbé àṣàlù rẹ̀ yóò gbàgbé ẹ̀ pàápàá jùlọ àṣà tó ti tako súnà yóò gbàgbé ẹ̀ ohun tí ànábì mú wá wa ma atakumu rasulu fakhudhu ohun tí ànábì bá fún yín orí ẹgbẹ́ mú wa ma nahakum anihu fantahu ohun tó bá sì kọ̀ fún yín ẹ jáwọ́ bẹ̀ ah ọ̀ràn yẹn lágbára débi bá ànábì sọ pé wọn ò ní wà àlìjẹ́ náà wọn ò ní gbóòórùn àlìjẹ́ náà ohun ló sọ kèé sèmi mo sọ. So ẹ lọ wò nu sọyìn Bukhari ó wà nu sọyìn Muslimu ọ̀pọ̀lọpọ̀ kútùbù sunna ló gbà wá pé obìnrin tó bá ń ṣe irú orin bẹ́ẹ̀ nínú àwọn ọ̀ràn nínú àwọn ọ̀ràn tí ànábì kà ọ̀kan bẹ̀ náà ni pé yóò wọṣọ yóò wà ní òhò yóò sì máa rìnrìn yapa ọlọ́run yóò sì máa fìyapa ọlọ́run lé àwọn èèyàn lọ́wọ́ yóò wá ṣerun sórí bíi kí ẹ̀yin ràkúnmí nítorí náà kò sí nǹkan kan sí ju pé wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ tí wọ́n bá fẹ́ wà lìjẹ́ náà tí wọ́n fẹ́ wọ náà kàn má ṣe bẹ́ẹ̀ mọ́ ni obìnrin tá àlìjẹ́ náà bá ń wúwọ́ kọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ ni kò sí nǹkan kan mi ta fẹ́ ṣe sí i yóò ti yé so bó ṣe jẹ́ nìyẹn o. ẹni tó pè wọlé nìsín kó tún pèpè o ẹni tó nìkan ṣe tó fẹ́ tẹ̀ lójíṣẹ́ ọlọ́run lọ̀rọ̀ tá à ń sọ yìí ó gbé sínú òun ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀n sọ orí wo nífẹ̀ẹ́ nú tó sọ̀rọ̀ ẹ di ànábì lọ́dọ̀ ara rẹ pé tó bá wù ọ náà níwọ náà lè ṣe ohun tó bá wù ọ ló lè sọ bá sì pàdé ọlọ́run ọmọ tó wọn fíríà ọ̀nà tó ṣe bẹ́ẹ̀ ó dẹni ahamana tó ṣe bẹ́ẹ̀ ó dẹni náà tó ṣe bẹ́ẹ̀ ó dẹni àbùkù sọ̀rọ̀ afúnfẹ́ nù bí mo ń bọ́ tó ń gbọ́ mi ní ìsìn ike orí danu iná òyì sí láti tọ́lá fẹ́ wò lọ́tàn stóòfù gbẹ́sẹ̀